olùgbé ànábì Ìsá alayhi salatu wassalam táwọn akiri yóò ń sọjọ́ òbí rẹ̀ alààyè ni wọ́n ń sọjọ́ òbí ẹ̀ tó bá ṣe wípé ìsọjọ́ òbí alààyè kò bá make sense confam kò make sense lóòótọ́ ọ̀rọ̀ ń bọ̀ mẹ́ ẹ́ ìwà sọjọ́ òbí òkú ohun tó worst ju ìsọjọ́ òbí alààyè lọ òkú làwọn mùsùlùmí sọjọ́ òbí àbá ìnáwó òkú ọlọ́run gangan ló mọ̀ọ́mọ̀ túfọ̀ fún ànábì èkú láyé tọ́lọ́run fi ń túfọ̀ rẹ̀ fún pé ìnáka mayitun wàhínáwó mayitun ìwọ mọ̀ọ́mọ̀ ọkù àwọn tí wọ́n ń bọ̀ fa wàhálà yìí àwọn náà padà tán ṣùgbọ́n ìkànnì ọ̀la ti bọ̀ tán ní èyí yìí jọmọ bẹ́ẹ̀ fa wàhálà òkú ni wọ́n òkú ni wọ́n náà sáà náà ni wá gbọ́ àbí òkú ó ti kú sí ọfà 1000 eh 400 something years tẹ́lẹ̀ tí wọ́n ń sọjọ́ sí ọmọ yín tó ti kú nù sàárè lẹ́mọ́ sí happy birthday to you fún ni àbí yìí ti ń bẹ láyé ó yẹ bá ń sọ̀rọ̀ àkọ́bí èèyàn kan ọlọ́run ní sí ó sẹlẹ̀ síwá tọkùnrin tó bìnrin kákan fi ṣàpèjúwe ni ó bá jáspa kọ́bí rẹ̀ jáde láyé lẹ́yìn bí ọdún mẹ́wàá sígbà yẹn ló wá kó jọ ní sí to you Motorola happy birthday àwọn èèyàn wá sọ pé èwo ah, mi tó ọdún mẹ́wàá gbọ́dọ̀ wípé nǹkan ti mú ìyá o tó fi wò bìlífù pé èèyàn lè máa sọjọ́ bí òkú alàyè ni wọ́n bìlífù pé èèyàn sọjọ́ bí ẹ̀ àwọn ọmọ yín tó jẹ lábẹ́ ẹ̀yìn tó ń lábẹ́ ẹ̀yìn lè bá ń ṣe happy birthday to you mo tọrọ to you tó sẹ́pẹ́rẹ́ díẹ̀ sáàmbá ah, ànábì táwa mùsùlùmí ṣe ó tún wọ́ọ̀sì ju tàwọn nàṣọ́ra tí wọ́n ń ṣe lọ pọ́ìntì méjì yẹn ọpàtàkì wà ẹ́sọ́jú ọ̀bí ògùn bẹ́ẹ̀ bá fẹ́ sọ́ọ̀fù ànábì ẹ̀kílẹ̀ ẹ̀fára ayé ká mọ̀ pẹ́tọ̀ ẹfẹ́ sọ́ọ̀fù ọ̀run sí ọlọ́run ìyẹn náà sì ní kò sáyé fún inú tẹ́lẹ̀ kan ò tó láti sọ wípé ànábì ló dì sáyìn rẹ̀ fún wa òun náà lọ́jọ́ bí ànábì tá ń ṣe ní jàmá sọ́fàr ẹ́ yóò parí ní nǹkan bí ọ̀tún lásíjọ́ mẹ́rin àwọn àpọ́ sí kí ni o Rabiul Awwal Rabiul Awwal yẹn lámọ̀ wá ń sọjọ́ bí ó sí ọlọ́run ṣùgbọ́n tàbá dálẹ̀ ta tún pé láwọ̀ ara wa pé ẹjá sí ẹjá gbé yẹ̀wò kájọ béèrè lọ́wọ́ ara wa kò tí la ìpè lọ kò làbínú lọ ṣe bí kwẹ́ṣọ̀n lásán náà ni pé ìyá nàbí ìsọjọ́ bí ẹ̀ èsì náà ni pé no gbogbo ìyàwó rẹ̀ bí wọ́n ṣe láìkì tó ṣe wọ́n ṣe fún gbà tí kò sí wọn láyé no gbogbo àwọn sàábé rẹ̀ tí wọ́n jẹ́ ní eré tí wọ́n rọ̀gbà káàkiri rẹ̀ tó náà nífẹ̀ẹ́ wọn tán nífẹ̀ẹ́ wọn tí Kùránì jẹ́rìí sí ǹjẹ́ wọ́n ṣe no àwọn tí wọ́n rólé fáwọn yẹn sí wọ́n ṣe no àwọn tí wọ́n tó rólé fáwọn yẹn sí wọ́n ṣe no tí Imam Málíkì ṣe Abu Hanifa ṣe Ṣáfi'í ṣe amọ́dọ̀ mambali ṣe àwọn tó jẹ́ àfá àfáwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe wọ́n ṣe àfá àwọn àfá àwọn yẹn ṣe wọ́n ṣe ìtumọ̀ náà ni pé mo láti wá rí gan ẹni sì béèrè ìbéèrè ló fẹ́ ìdí ẹ̀gbọ́n ẹ̀ṣẹ̀ ń bàbá wọ́n ní ìrántí ànábì náà sí ó dáká máa ṣe ìrántí ànábì ẹ̀rì ṣùgbọ́n ká dẹ́díkéètì ọjọ́ kan wípé ọjọ́ yìí kọ́ láti máa sẹlẹ̀bírẹ́tì ọjọ́ bí ó ń ṣe ọlọ́run eléyìí ni àdádálẹ̀ ní ànábì ọkọ̀ wa ìrántí ànábì 24 hours 24 hours lẹ́yìn náà lórí ọjọ́ tí wọ́n bá nábì ní kò sí panupọ̀ níbẹ̀ ìyapẹ̀ẹ́nú bẹ́ẹ̀ oṣù tán bí gan ìyapẹ̀ẹ́nú bẹ́ẹ̀ ó tó ìyapẹ̀ẹ́nú bí mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn mí ò lóṣù báyìí ní àwọn afá mi nínú oṣù báyìí ní oṣù báyìí ní à tó wáyé pé ó fi àmọ́ sọjọ́ bí ní ojú ayé rẹ̀ ní ó ti kílẹ̀ pé oṣù báyìí ni ẹ mọ́ sí ọjọ́ àwẹ̀ kílẹ̀ ọjọ́ iléyá kílẹ̀ ọjọ́ aṣúra kílẹ̀ sùlìyíjà kílẹ̀ ọjọ́ gbogbo àwọn tí wọ́n dá jù wá lọ tí wọ́n sáájú wọn sọjọ́ bí rẹ̀ rí àwọn náà sì ń ṣèrántí ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ̀sọ̀ láti bá ànábì débi ọlá pẹ̀rẹ̀ àdádálẹ̀ àwọn tí wọ́n kọ́ dálẹ̀ láàrin àwọn mùsùlùmí tẹ́ bá lọ ka biography wọn wọn nítàn gidi nù bí islam láwọn tá ń sọ yìí àwọn náà nípa nílé wùbẹ̀gíyà alfatimiyya alqaramtiyya alismailiyya orúkọ wọn náà nù gbàmí wọn pè wọn ní alfatimiyya Ah, wọ́n ṣe láburú fún àwọn mùsùlùmí ẹni bá study life wọn nígbàtí alhafizu sayuti ọlọ́mbá ní fọ́rún kẹ́mà bá nìbá ní yáàfi ẹ̀ nínú tíra wọn tàbí ní tàrí kòlùkùlàfà nígbàtí wọ́n ka isri àwọn tí wọ́n lìdí àwọn mùsùlùmí tí wọ́n lìdí àwọn mùsùlùmí tí wọ́n ṣe dáadáa tí wọ́n ṣe dáadáa bà tó dórí àwọn pípù yìí ah, wọ́n ní time tí wọ́n fi rúlù lóṣìlám àwọn president tí wọ́n ní bóyá ní o máa close to nǹkan bí 10 ó ní gbogbo wọn pátá olùfẹ̀sìn sẹ́yìn ni wọ́n wọ́n ṣe olùsẹ́sìn síwájú àwọn tí wọ́n bẹ̀rẹ̀ mọ́ olúbi ni wọ́n ṣe ìṣekúṣe ní Islam abálù àbábọ̀ kọ́rọ̀ wọn máa pọ̀pọ̀ sásìkò náà mọ́ òun náà ni wípé ọjọ́ bí ṣíṣe èyí tó gbajúmọ̀ ní gladness pàǹsọjọ́ bí tànábì títara rẹ̀ gangan fúnra rẹ̀ kò bá làákàyè mu kò bẹ́sìn kò sì sínú tàǹgbésí ayé àwa mùsùlùmí bádùn ẹ̀yìn ó bá gbà táyán bá ṣe máa ń ṣe nínú Suratul Fatiha níparí pé ìdènà siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin dáàbí máa parí Fatiha nù wàlláhì kò sí àdúrà tó dá aláyé Fatiha ọ̀rọ̀ pé wọ́n bá wù mí máa ṣe wọ́n wù mí mi ní ṣe ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣe ní nọmba tú láàsì pọ̀ gbọ́dọ̀ má ṣe ló di wàgbà tí yàbá jẹ́ mùsùlùmí èyí ò ṣe lójúmọ́ rárá yóò ṣe ní seventeen times in a day ìgbà mẹ́tàdínlógún ó kéré yanyan kí wọ́n ní bẹ́ẹ̀ nú àdúrà náà òun náà ni wípé ọlọ́run mọ́sàlámà rí wa bí àwọn yẹ̀wúdí mọ́sàlámà rí wa bí àwọn nàṣọ́ra ṣe wọ́n ràn ta nígbọ́lọ́ mọ́sì tí wá bí tí wọ́n ní àwọn ni wọ́n ní ọjọ́ òbí <laughs> àwọn wọn lọ́jọ́ òbí àwọn náà máa ń ṣe tànàbì Ìsá ni wọ́n ń ṣe táwọn kan ní ọmọ mùsùlùmí rí lẹ́nà fi fa tànàbì wọlé àwọn ni wọ́n kọ̀ sí lérí ẹ̀ ẹni abáṣe láàjọ àájú ká tó gbà pé èèyàn gba ráǹkì ó gbọ́dọ̀ jù lọ tó gbà àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ ọjọ́ bí ànábì apadà discover pé á ah, ẹ ṣáájú àwọn tí wọ́n bẹ̀rẹ̀ tí kódà yìí èyí tó jù wọn lọ lọ́nà méjì wọ́n ṣàlàyé ẹ̀ fún wa ẹ̀rì so àwọn tí wọ́n sọ jẹ́ òbí ànábì Isa alayhi salatu wassalam ẹ lè come across ẹnu bíbélì pé Isa ni ẹ máa sọ jẹ́ òbí mi tó bá sì dàbí irọ́ ẹ oko tọ́láwà yìí abẹ́kẹ́ni kan jáde àwọn òní bíbélì lórí ṣùgbọ́n tó bá wa agbọ̀n ti ń kà tèmi èbó wọn ikọ́ àwọn lọ́yà sí wà lórí kalẹ̀ wa nígbà bá fún gbé ìbò lọ́yọ̀ sáfìnísà sọ pé kílẹ̀ kan nú ìbò ọ̀hún gan-an ọgbọ́n mi yé àfá ẹ̀hẹ́ kébí bíbélì ti ní ẹ máa sọjọ́ bí ànábì Ìsá tí wọ́n pè ní Christmas tí ń ṣẹlẹ̀ ní 25 of December ogun bí oṣù mẹ́rin bí ó lé díẹ̀ ẹ̀rì ẹ̀ lè rí láíláí ó bọ̀ pé tí wọ́n tán rí ni wọ́n ṣe kìí ṣe tí wọ́n rí lákọsílẹ̀ lọ́dún ẹni tó ṣáájú wọn tó jọ gà tó já ṣáájú wọn irú yẹn ló wá sáwà mùsùlùmí náà rí pé ọjọ́ bí ti Muhammad tá ń ṣe náà àwọn tí yín láwù kọ́ sí kìí ṣe pé ànábì ló sọ fún wa pé ká máa ṣe afá tí ó sì yarí pa ànábì ló ní a máa ṣe a ní sí àwù gbolo ti ní a máa ṣe nígbà wá wo ti tàwọn tìyín tí wọ́n ń ṣe àti tiwa tá ń ṣe a rí pé méjèèjì náà ní ọba nǹkan mu ṣùgbọ́n tàwọn tọ̀hún tó sẹ́pẹ́rẹ́ ju tiwa lọ lọ́nà méjì ah, àgbọ̀mí sẹ́ǹbà mi ká lọ àwọn tí wọ́n ń sọjọ́ bí ànábì Ìsá tí wọ́n tún sẹ́pẹ́rẹ́ díẹ̀ ju àwọn tá ń sọjọ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam number one àwọn tí wọ́n sọjọ́ bí ànábì Ìsá ọjọ́ mélòó lọ́bí wọ́n ṣe ìjọ kan náà ni òun náà ni 25 of December all over the world jákèjádò gbogbo ilé ayé tó rùn ń tàn mọ́lẹ̀ sí ìjọ kan náà wọ́n ṣe tọ́bá ìtí ṣe tán ọ̀tán síbẹ̀ náà ni yìí tó make sense díẹ̀ ó yẹ jásí pé gbogbo ẹ̀ náà ìrọ́ gbogbo ẹ̀ bá dé ṣùgbọ́n ó tún make sense jù bá ṣùgbọ́n lọ́dọ̀ àwọn mùsùlùmí bàbá ti bẹ̀rẹ̀ níbi jọ mẹ́rin sí oṣù mẹ́fà gbáko àwẹ̀ ní ọ́nlà wá ń jà tí ó wáyé pé òkèṣẹ́ òdò ń ṣe ẹ̀ẹ́dẹ́yà bá ń ṣe kó ma ni àwẹ̀ ẹ̀kọ́ wà lóde yìí ó dùn kèé nù àwẹ̀ ẹni tẹ́mi pa kílẹ̀ tí máa sọ fún ẹ́ òdinwó nídùn làwọn ń fi ni ó lọ́fi tún stọ́ọ̀pù rẹ̀ nú àwẹ̀ láìbájẹ́ bẹ̀rẹ̀ wọn bá máa ṣe lọ fún dídí ọdún kan náà wọ́n bá nìyẹn èmíjọ́ kan lẹ́gbẹ́ oṣù kan náà lọ́bọ́ sí àwọn abẹ́rẹ̀ báyìí fá odidi oṣù mẹ́fà tọ́jọ́ bí náà nù tẹ́rí pé tàwọn tó mẹ́kì sẹ́ǹsì díẹ̀ ju ẹsẹ̀ lórí number one number two ó ní wípé àwọn tọ̀hún ní bọ́bá sí ẹ̀láwọn ń sẹlẹ̀bírẹ́tì ọjọ́ bí èèyàn kan ẹni tí wọ́n ń sẹlẹ̀bírẹ́tì ọjọ́ bí ẹ̀ aláyé ní àbókù Nabiyullah Isa ibn Maryam Isa ọmọ Maryam ma zala hayyan kò yẹ kò gbò lẹ́ni tí ń sẹ̀ mí dásìkò tábára wá sọ̀rọ̀ yìí torí pé ìtàn rẹ̀ lórí ilẹ̀ agbankọgbì kó ṣẹlẹ̀ káyé ó tó parẹ́ kí Isa ó sì padà sọ̀kalẹ̀ ọlọ́run ọba ló fi sáàyè tó yé onìkan oṣo lọ́dọ̀ rẹ̀ náà ilé ìnìta náàbì dúó lé lórí ilé ìlà náàbì kọ́ gbogbo àwọn Abubakar Umaru àǹkò lórí kún àwọn babaláwa bá tí dé ìdásíkò yìí nígbà náàbì Isa ọlọ́run ọba gbé lọ sí sámà

kí náà màláíkà ń jẹ tí ọlọ́wọ̀ lè fìyàn síbì kan láì jẹ láì mú ó sì mọ́kù ọdẹ ma kánú kùránì pé wàwọ́ alákúnlé ṣe ń kọ̀ nínú ọlọ́run yìí lágbára lórí gbogbo nǹkan sí eléyìí mẹ́nu tí ò lágbára lé lórí àfálàta àkìlú utilize ẹ̀ ọba tó jẹ́ káwọn àṣẹ abúlé káàfì àwọn youth àwọn ọ̀dọ́ nínú ìlú kan tí wọ́n láwọn ò ní sóòsà kọba lú wọn sọ pé ibi wọ́n lọ sápamọ́ sí ibẹ̀ ni wọ́n sùn oorun tí wọ́n sùn kò less than three bí 313 years ọgọ́rùn ọdún mẹ́ta ìwọ́gbọ́n nóòtà kéèyàn sọrun ọdún kan rí tó bá wọ kó máa jàmọ́ alùkìyàmọ̀ ní òyà ti mọ́ jí ni <laughs> àwọn eléyìí so youth ni wọ́n ọ̀dọ́ ni wọ́n wọ́n sùn for good 313 years gbà tí wọ́n bá jí oòrùn ló ta sí wọn lábáyìí wọ́n lajú ebi wá pa wọ́n wá fẹ́rẹ́fẹ́ àwọn amú owó tí ń bẹ lápò wọn àwọn anìkẹ́nìkan lọ ránjẹ tó dá wá fáwọn kó yọ́lẹ̀ ní o torí bìlífù tí wọ́n ní pé ọba tí wọ́n sá fún jọ́sí kó mọ́ lọ mú wọn pé kó yọ́ kó ṣe kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ kó fi lọ ránjẹ wá kó mọ́ jẹ́ mọ̀ pé àwọn ní o so ọba ìlú yẹn lásìkò yẹn dẹ̀ ní orúkọ rẹ̀ fọ́tò rẹ̀ ló wà lára owó yẹn bó ṣe mú owó yẹn dé ọjà nú nígbà tí yẹn mú náà àbí tọ́rọ tán bàbá wa ti ná over 50 years tí yẹn mú ọdọ́jà ní ṣètò lóun fẹ́ fi rajà lọ́dún àyá wa hàn ní sọ pé wọ́n jábọ́ sánmà ní àbí nàìjíríà yìí náà lájọ́ ń gbé ọdún wo rèé bàbá tèmi gan òdúró náwó yìí tẹ́ kú àgbọ́mi yé jàmọ́ ni wọ́n ní owó ìkẹ́ àwọn babalá babalá babalá ọgọ́rùn-ún mẹ́ta ọdún ti lé tá a gbọ́ nínú tàbí pé ọba orúkọ rẹ̀ wà lára owó yìí táwòrán rẹ̀ wà lára owó ì tí wọ́n ná ń gbà náà lórí ọgọ́rùn mẹ́ta ọdún kìíní ẹ dábí lóògbò tá ń jẹ fún mi jọ kìíní kan bẹ́rẹ̀ ó ṣe ń pélé ló pé kàyéfì tó bá ti ṣẹlẹ̀ lọ́jà àwọn èèyàn mọ̀ pé ibi wọ́n ti ń pé ti di pétọ́ àwọn mọ̀ ń gbọ́ nù lọ́n lágbára púpọ̀ ọba ilẹ̀ mọ̀ wá sọ fún pé kò lẹ́tọ́ àti gbé Ìsá lọ sí sánmà láì ní kú láì ní jẹ láì ní mu kí ni parí ọ̀ká kí la fẹ́ ló ń bẹ jẹmọ́ olùgbé ànẹ́bí Ìsá alayhi salatu wassalam táwọn akiri yóò ń sọjọ́ òbí rẹ̀ alààyè ni wọ́n ń sọjọ́ òbí rẹ̀ tó bá ṣe yí pé ìsọjọ́ òbí alààyè kò bá make sense confirm kò make sense lóòótọ́ ọ̀rọ̀ ń bọ̀ mẹ́ ẹ́ ìwáṣọjọ́ ọ̀bí òkú ohun tó wọ́stì ju ìsọjọ́ ọ̀bí alààyè lọ òkú làwọn mùsùlùmí ìsọjọ́ ọ̀bí àbánábí òkú ọlọ́run gangan ló mọ̀ọ́mọ̀ túfọ̀ fún ànábí èkú láyé tọ́lọ́run fi ń túfọ̀ rẹ̀ fún pé innaka mayyitun wa innahum mayyitun ìwọ fa wàhálà yìí àwọn náà padà tán ṣùgbọ́n ti bọ̀ tán ní èyí méjèèjì fa wàhálà òkú ni wọ́n òkú sáàdínábí wá kúrò àbí ògún ó ti kú sí ọfà eh, 1,400 years tẹni tí wọ́n ń sọjọ́ sí ọmọ yín tó ti kú nù sàárè lẹ́mọ́ sí happy to you fún ni àbí ìtí ń bẹ láyé ó yẹ bá ń sọ̀rọ̀ àkọ́bí èèyàn kan ọlọ́run ní sí ó ṣẹlẹ̀ síwá tọkùnrin tó bẹ̀rẹ̀ o kákan fi ni ó bá jáspà kọ́bí rẹ̀ jáde láyé lẹ́yìn bí ọdún mẹ́wàá sígbà yẹn ló wá kó kéèkì jọ ní wá sí happy birthday to you Motorola happy birthday to you àwọn èèyàn wá sọ pé Motorola èwo ah, Motorola mi tó ti kú ní bí ọdún mẹ́wàá náà ni tán bá he yóò rìn kọjá àárò lábẹ́kúta gbọ́dọ̀ ní pé skọ́skọ́ ti mú ìyá lágbájá o tó pín wọn ò bìlífù pé èèyàn lè máa sọjọ́ bí òkú alàyè ni wọ́n bìlífù pé èèyàn máa sọjọ́ bí ẹ̀ àwọn ọmọ yín tán jẹ lábẹ́ ẹ̀yìn tán mú lábẹ́ ẹ̀yìn lè bá ń ṣe happy birthday to you Motorola happy birthday to you wọ́n tọ́ alàyè ìyá ìtún ó tó sẹ́pẹ́rẹ́ díẹ̀ sáàmbá ah, mi ká lọ jẹun ẹ̀sìn ara tí ò jẹ́kọ́jọ́ bí ti ànábì táwa mùsùlùmí ṣe ó tún wọ́n sì ju àwọn nàṣọ́ra tí wọ́n ń ṣe lọ pọ́ìntì méjì yẹn ó pàtàkì wà ẹ́sọ́jọ́ bí òkú bẹ́ẹ̀ bá fẹ́ sọ́ọ̀fù ànábì ẹ̀kílẹ̀ ẹ̀fára ayé ká mọ̀ pẹ́tọ̀ ẹfẹ́ sọ́ọ̀fù ọ̀run sí ọlọ́run ìyẹn náà sì ní kò sáyé fún ọ̀rọ̀ wa ń bẹ lọ́dọ̀ àwa tá ń sáyé náà tọ́rọ ìṣẹ̀lẹ̀ dá ìṣẹ̀lẹ̀ kódà ń gbà mí àwọn network tá ń lò pàmọ́ sẹ́ẹ̀dì ẹ̀ táníkà wíṣì yí ní kí ni o birthday náà ni o èmi ò mẹ́ni ọ̀rọ̀ wọn jẹ́ èmi ò mọ jà tó pàwà pẹ̀lú wọn pọ̀ ọlọ́run ló mọ bí ọ ti bí ẹ ti kí ni bá certificate ẹ mi mọ̀ pé ní lọ́jọ́ òbí rẹ̀ ó sọ àwọn sẹ́ẹ̀dì ẹ̀ sí ẹ̀sẹ̀ o ẹni gbogbo ti fíìlì nínú dátà sí ẹ́ dítẹ́ sí ìyẹn lọ́fà tí omi ń jáde bẹ́ẹ̀ kí la wá fẹ́ lò ń bẹ̀ gan o àwọn ara wa gan fúnra wa so make sense ká mọ sọjọ́ bí ara wa kò make sense tàbá fẹ́ dúpẹ́ fọ́lọ́n ká dúpẹ́ fọ́lọ́n lórí tó ṣe fún wa ṣùgbọ́n ká wá nítorí pé mo di iye báyìí láyé inú mi wá ń dùn ìwá ń dunnú ìwá ń pàpè jẹ pé ó yá o ẹ bá ń dunnú o ènìyàn tó lárò jinlẹ̀ sá ẹ sọ̀rọ̀ jama a sọ pé no kí ló fà torí pé gbogbo tọ́lọ̀ máa ń ṣe fẹ́ dá láyé gbogbo tọ́lọ̀ máa ń ṣe fẹ́ dá lórí ayé pátá kọ́ńbọ̀dù kan wà tá a máa ń kó gbogbo rẹ̀ yẹn sí ta ni ó sọ kọ́ńbọ̀dù yẹn fún mi ọ̀yá èyàn ara oko tán ẹ má fọ́ mi jẹ́ mi lásìkò ọjọ́ ti lọ mo ti pẹ́ kọjá tí mo respect náà ṣùgbọ́n ilé yìí àbàdé bí ọlá pẹ̀rẹ̀ kọ́mbọ́ọ̀dù kan wà táà máa ń kó gbogbo oore tọ́lọ̀ ń bá ṣe fún yàn láyé tó jó orí ayé kọ́mbọ́ọ̀dù kan bẹ táà máa ń stọ́ ẹ̀ sí ta ni ó sọ kọ́mbọ́ọ̀dù yẹn fún wa ọ̀yá gbogbo oore tọ́lọ̀ ń ṣe fún yàn èyí ó pàkì ẹ̀ báyìí yóò wà kó sínú kọ́mbọ́ọ̀dù kan inú gbogbo oore yẹn ibẹ̀ ló wà ọ̀yá ìyá nígbọ́ sàárè no a sàárè bú sàárè ẹ́ nígbọ́ ẹ bàbá ló kọ yẹ sápá àwọn olóyìn ṣùgbọ́n àwọn ọmọ náà fọ́dẹ̀ ẹ́ ìrúnbó ọ̀nà ti ajẹ́ a ń sọ orí ayé èmi ni mo ní kọ́mpì yìí èmi ni mo ní ilé iṣẹ́ báyìí èmi ni mo ní mọ́tò báyìí èmi ni mo ní ìyàwó yìí èmi mo làwọn ọmọ yìí ẹ eléyìí ọmọ mi ní gbogbo dáadáa tí èèyàn máa ń kó jọ láyé tá páàkì gbogbo ẹ̀tàn oníbìkan ta kó sí tí kìí yẹn bá fọ́ àbúbá jóná gbogbo rẹ̀ náà jóná náà ẹ́ ẹ́ ah ẹ́ nígbọ́ barakallahu fi kunna lọ́wọ́ fún ilá àlùbáríkà tó pọ̀ life ìsẹ̀mí wa ni ìsẹ̀mí ni ẹgbọ́n táwọn bàbá alẹ́ Yorùbá máa ń sọ bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ọlọ́mọdé láburú ṣẹlẹ̀ sí wa gbogbo ẹ̀bá lọ tó lọ tó báyàn nínú jẹ́ tó ṣe gbogbo ẹ̀yà àbá kú iṣẹ́ òtán tó túnmọ̀ sí pé tẹ́mi bá ṣe ń bẹ gbogbo tó lọ yẹn a lè rìn kọ́fà bẹ́ẹ̀ ni àríwẹ̀ kan irú ẹ̀ ló ṣẹlẹ̀ sáà nàbí àyù tírípù ń tọ́lọ́ ńgbà lọ́wọ́ ẹ̀ nígbà táìsàn dé nígbà tí àìsàn yẹn ọ̀pá ọlọ́run dá gbogbo ẹ̀ padà fún ó ṣẹlẹ̀ bí àbí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so gbogbo ń téèyàn ju ìṣẹ̀mí yẹn ó superior ju gbogbo ń táǹkójọ láyé lọ bẹ́ẹ̀ ni bí Dangote ṣe lówó tó tó bá ṣe gbìn tó mé lọlẹ̀ tí ò mé lọ sókè níbi tílẹ̀ ń ṣú lọ ilé ní gbogbo tó ń kílèmù pọ̀ nínú níní ó ti yọwọ́ kúrò láwo òun kó ní mọ́ àwọn mí ni ó máa control so gbogbo pé mi ni mo rí báyìí èmi mo nìyí èmi mo nìyí ọ̀n lífù ni ọ̀n sayé ìṣẹ̀mí ẹ̀ ló kó gbogbo nǹkan yẹn sínú ẹ máa bá mi ká lọ jẹ máa tí èyàn bá wá ní gbogbo tó ní ní kí sáré fi kankan nínú tí èyàn máa ń ní láyé olówó ọba nínú tí èyàn sì máa ní láyé bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ káwárí èyàn títí control tí ń lọ bí nǹkan bí 500 millions nínú àkáǹtì ẹ̀ nígbà tí ó wo àkáǹtì ẹ̀ January 2021 ọba tí ó less than 500 millions nínú àkáǹtì ìgbà tí ó fi di March owó yẹ kù kan 300 millions gbà tí ó fi di june ó kù 150 million gbà tí ó fi di september ta lò tán níjẹ ta dígẹrin owó 100 million gbà tí ó bá fi di end of november owó kù bí 80 million gbà tí ó bá fi di december yóò kù bí kéni 20 million 20 million náà kù 10 million 10 million kù 5 million 5 million kù 1 million ló jẹ́rìí yorùbá yóò ti pokùn so yóò ti bínú parẹ́ ìdílé òṣìṣẹ́ wọ́n láyé tó fi lé tó báyìí ṣe bẹ́ẹ̀ iná sì lẹ́sọ pé bá kú ìṣeṣe kí ni o ìṣe ọ̀tàn tó túmọ̀ sí pé dúkìá wa tá a kó jọ láyé tó bá ń dé kù inú wa máa ń ṣe kí ni inú wa máa ń bàjẹ́ bí ẹni tí ń lo mọ́tò márùn tẹ́lẹ̀ náà mọ́tò gidigidi kò pẹ́ kó jìnà ló padà wá dé tí ń fọ́kadà ṣẹ̀ṣẹ̀ rìn ọlọ́mọ fi rẹ́sà dánwò fún wa àwọn táà ti ní ọlọ́njẹ́ á ní ṣe àwọn nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ kí ni máa ń ṣẹlẹ̀ fún yẹn naturally inú èyàn mọ̀ bàjẹ́ pé tí mo ní níwá dẹ́kù lójú ẹ̀mí èyàn ò ní kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ìyàn kó wọ́n á pé patí pé ẹwà bá ń ẹ̀dàkùn ẹ̀yìn jàmọ́ ẹ̀ wá sílẹ̀ mi ẹwà bá ń dúpẹ́ mọ́tò márùn tí mo ní ó kẹyọ ọ̀kan tó bá gbẹ́ nìyẹn akọjá kiri ah sẹ́ńbà ní kálọ̀ jàmọ́ ká tó wá sọ pé n tó superior jù yẹn lọ n tó dáa ju dúkìá tá n kó jọ lọ òun náà ní sẹ́ni ayé wa ìyẹn wá ń dínkù ẹ̀ wá ń celebrate ẹ̀ so make sense kódà kéèyàn máa dunnú pé mọ́tò mẹ́wàá ó kẹyọ kan ó sì tó sẹ́pẹ́rẹ́ ju kéèyàn máa dunnú pé mo di ọdún báyìí láyé lọ ọlọ́run forty-one years láyé on sí bàbá at forty, on celebrate ẹgbẹ́yàn dunnú pé kọdún kan náà kan àrí àbá <laughs> kọdún kan náà ni ẹ̀ndẹ̀kù sílẹ̀ tẹ̀lé bá tó kú not plus minus ni wallahi minus ni ọmọ tàà bá ti bí sáyé tó bá jábọ́ lábẹ́ ẹ̀yẹ́ báyìí tọ́jọ́ 24 hours báyìí kọjá lé lórí jẹ̀wọ́n minus inú tí ó lò láyé ni kéèsì plus náà wọ́n wà á dìkùn in reduce inú ẹ̀ wọ́n so mọ́ sáàrí ni yóò wá jòkó yóò wá sẹ́rẹ̀ pé ìtàdá pípa dé tòrò máa dánú àwọn ọlọ́jọ́ bí àwọn ọmọ bìdóbì àléhì wà dọ́ọ̀lì àwọn ọlọ́run fi rúbi ń sàdánwò fún kí sáwà mùsùlùmí tọ́lọ̀ ní kí láàká ìwò okun kẹ́kẹ́ ìta gbọ́lọ́sàn yẹn lọ́n yóò wúlò fún wa yóò ṣe wọ́n láǹfààní kó mọ́ sí lágbọ́n kó mọ́ sí lásọ wa ọmọ ẹ̀yà tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ náà barka tó